látàrí àìrówó gbà ní báńkì àwọn aráàlú fẹ̀hónú hàn lóńdó àwọn èèyàn kan ni wọ́n tú jáde nílùú ondo láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì yìí láti fẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó náírà tó sì ń tẹ̀síwájú ibùdókọ̀ àkúrẹ́ tó wà nílùú ondo èyí táwọn èèyàn mọ̀ sí àkúrẹ́ gáràjì làwọn tó ń bínú ọ̀hún ti bẹ̀rẹ̀ ìwọ́de wọn èyí tó fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lágbègbè náà fún bíi ọ̀pọ̀lọpọ̀ wákàtí kò fi bẹ́ẹ̀ sí wàhálà rárá títí táwọn olùfẹ̀hónúhàn náà fi kọjá lágbègbè agbogbo òkè pẹ̀lú bí ohun gbogbo ṣe ń lọ ní àlàáfíà láìsí ìyọnu tàbí rògbòdìyàn kankan ní kété tí wọ́n gbé ìfẹ̀hónúhàn wọn dé àdúgbò Yaba ìyẹn nítòsí ibi tí Guaranty Trust Bank GTB wà làwọn ọmọ ìta kan bá dá sí i pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sun táyà ọkọ̀ lágbègbè ọ̀hún léyìí tó kó ìpayà ńlá báwọn èèyàn kíákíá làwọn báǹkì gbogbo tó wà lágbègbè náà ti kógbá wọlé tí wọ́n sì sáré ti géètì wọn mọ́ àwọn oníbàárà wọn síta ṣé agbègbè yìí ni púpọ̀ àwọn ilé ìfowópamọ́ tó wà nílùú Ondo wọ́pọ̀ sí jùlọ látàrí ẹ̀ka olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá omimọdẹ tó wà níbẹ̀ àwọn ọlọ́pàá náà kò sì jáfara tí wọ́n fi gbé ọkọ̀ akọ́tami wọn jáde sí ìtòsí ẹnu ọ̀nà tẹ̀sán wọn bóyá ọ̀rọ̀ náà lè fẹ́ fẹjú ju bí wọ́n ti rò lọ ilẹ̀kùn gbogbo àwọn báńkì ọ̀hún ló sì wà ní títìpa nígbà tá a ṣàbẹ̀wò sí agbègbè náà ní nǹkan bíi aago mẹ́wàá àárọ̀ kọjá díẹ̀ kò sì séyìí tó gbìyànjú láti tún padà ṣiṣẹ́ mọ́ títí tá a fi kúrò níbẹ̀ ní nǹkan bíi aago méjìlá ọ̀sán kọjá ìṣẹ́jú díẹ̀ ọ̀kan lára àwọn oníbàárà GTB tó bá wa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ni kò sí wàhálà níbi táwọn tò sí obìnrin tó kọ̀ láti dárúkọ ara ẹ̀ ọ̀hún ní níṣẹ́ làwọn tò lọ́wọ̀ọ̀wọ́ síbi ẹ̀rọ atm táwọn ti fẹ́ gbowó tí ẹ̀rọ náà kò sì já àwọn èèyàn kulẹ̀ rárá tó ń pọwó jáde ó ní òun rí àwọn tí wọ́n rí ẹgbẹ̀rún mẹ́wàá náírà gbà dípò ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n ń fún àwọn èèyàn tẹ́lẹ̀ ètò ọ̀hún ló ló ń tẹ̀síwájú ní gbogbo ìgbà tí ìfẹ̀hónúhàn fi ń wáyé lágbègbè náà ó ní rògbòdìyàn díẹ̀ fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ níbi táwọn jàǹdùkú tí wọ́n bá wọn dá sí ti ń sun táyà láàrin títì èyí ló ṣokùnfà bí wọ́n ṣe dá owó tí wọ́n ń san fáwọn dúró ọ̀gọ̀rọ̀ àwọn oníbàárà lárí tí wọ́n sì tò sínú òrùn níwájú àwọn báǹkì bíi ecobank stanbic fcmb zenith àti gtb nígbà tí kò sẹ́nikẹ́ni níwájú first bank uba àti access. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá lóníròyìn.